ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn tó fi dórí olùdarí ilé ìgbìmọ̀ aṣojú òfin ilé wa Fẹ́mi Gbàjàbíàmílà àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin ilé wa àti àwọn ọba aláyé ni ó kórajọ sí ààfin Aláké ti ilẹ̀ Ẹ̀gbá láti ṣe àjọyọ̀ pẹ̀lú ọ̀nàrẹ́bù Ayọ̀kúnlé Isiaka ẹni tí wọ́n fi oyè dálọ́lá ẹni tí Aláké ti ilẹ̀ Ẹ̀gbá ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ fi oyè dálọ́lá ètò ìfinijoyè ọ̀hún ni ó wá pẹ̀lú ìfi oyè àti àwọn ohun èlò oyè fún aṣojúṣòfin ọ̀hún àti ìyàwó rẹ̀ Muibat ẹni tí wọ́n fi jẹ ààrẹ asọ̀lúdẹ̀rọ̀ àti erelu asọ̀lúdẹ̀rọ̀ ti ìlú Ẹ̀gbá ààrẹ asọ̀lúdẹ̀rọ̀ ti ilẹ̀ Ẹ̀gbá lẹ́yìn tí ó ṣe ìbúra ìfinijoyè wá ṣe ìlérí wípé òun yóò lo ipò òun láti mú ìlọsíwájú bá ilẹ̀ Ẹ̀gbá olóyè tuntun ọ̀hún tó tún jẹ́ alága ìgbìmọ̀ ẹ̀kótó ti ìdàgbàsókè àwọn agbègbè sọ pé òun yóò mú kí ìjọba àpapọ̀ wá ṣe ohun tí ó dára padà sí ìpínlẹ̀ Ògùn ààrẹ asọ̀lúdẹ̀rọ̀ ti ilẹ̀ Ẹ̀gbá Ayọ̀kúnlé Ibrahim Isiaka ni ó jẹ́ ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní ẹ̀ẹ̀mejì ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa tí ó ń ṣojú Ifọ̀ Ewékorò ní ilé ìgbìmọ̀ náà lẹ́kọ̀ọ́ àgbọ̀dẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn.